Iṣẹ́ àwọn àpòstélì orí kejìlélógún. Ó ní. Ẹ̀yin ará mi àti ẹ̀yin bàbá wa, ẹ fetí sí ẹjọ́ tí mo ní rò fún yín nísinsìnyí. Nígbà tí wọ́n gbọ́ tí ó ń bá wọn sọ̀rọ̀ ní èdè Hébérù, wọ́n pa lọ́lọ́. Pọ́ọ̀lù bá bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀, ó ní. Júù ni mí, Tásù ní ilẹ̀ Silisia la gbé bí mi. Ní ìlú yìí ni a gbé tọ́ mi dàgbà ilé ìwé Gàmálíélì ni mo lọ ó sì kọ́ mi dáradára nípa òfin ìbílẹ̀ wa mo ní ìtara fún Ọlọ́run gẹ́gẹ́ bí gbogbo yín ti ní i lónìí mo ṣe inúnibíni sí ọ̀nà ẹ̀sìn yìí gbogbo àwọn tí ń tẹ̀lé Jésù ni mò ń lé kiri ẹni tí mo bá sì mú nínú wọn pípa ni èmi á mú wọn èmi á dè wọ́n wọ́n á sì sọ wọ́n sẹ́wọ̀n atọkùnrin àtobìnrin wọn olórí àlùfáà pàápàá lè jẹ́rìí mi àti gbogbo àwọn àgbààgbà ọwọ́ wọn ni mo ti gba ìwé lọ sí ọ̀dọ̀ àwọn arákùnrin wa ní Damasku mo lọ síbẹ̀ láti di àwọn ẹlẹ́sìn yìí kí n sì mú wọn wá sí Jerusalem láti jẹ wọn níyà bí mo ti ń lọ tí mo súnmọ́ Damasku lójijì ní ọ̀sán gangan ìmọ́lẹ̀ ńlá kan láti ọ̀run tàn yí mi ká mo bá ṣubú lulẹ̀ mo wá gbọ́ ohùn ẹnìkan tí ó ń sọ fún mi pé sọ́ọ̀lù sọ́ọ̀lù kí ló dé tó fi ń ṣe inúnibíni sí mi mo wá dáhùn mo ní ta ni ọ́ olúwa ó bá sọ fún mi pé èmi ni jésù ará nasareti ẹni tí ò ń ṣe inúnibíni sí àwọn tí wọ́n wà pẹ̀lú mi rí ìmọ́lẹ̀ náà ṣùgbọ́n wọn kò gbọ́ ohùn ẹni tí ó ń bá mi sọ̀rọ̀ mo bá béèrè pé kí ni kí n ṣe olúwa olúwa bá dá mi lóhùn pé dìde kí o máa lọ sí Damasku níbẹ̀ a ó sọ fún ọ gbogbo nǹkan tí a ti ṣètò fún ọ láti ṣe n kò lè ríran mọ́ nítorí ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ púpọ̀ àwọn ẹni tí ó wà pẹ̀lú mi bá fà mí lọ́wọ́ lọ sí Damasku lẹ́yìn náà ni ọkùnrin kan tí ń jẹ́ Ananaya dé ó jẹ́ olùfọkànsìn nípa ti òfin Mósè gbogbo àwọn ẹni tí ń gbé Jùdíà ni wọ́n sì jẹ́rìí rere nípa rẹ̀ ó dúró tì mí ó ní Sọ́ọ̀lù arákùnrin lajú lẹ́sẹ̀kẹsẹ̀ ojú mi là mo bá gbójú sókè wò ó ó bá sọ fún mi pé ọlọ́run àwọn bàbá wa ni ó yàn mí tẹ́lẹ̀ pé kí n mọ ìfẹ́ rẹ̀ kí n fojú rí ìránṣẹ́ olódodo rẹ̀ kí n sì gbọ́ ohùn òun pàápàá kí n lè ṣe ẹlẹ́rìí rẹ̀ níwájú gbogbo ènìyàn nípa ohun tí mo rí àti ohun tí mo gbọ́ ó wá béèrè pé kí ni mo tún ń fẹ́ ní ìsinsìnyí ó ní kí n dìde kí n ṣe ìrìbọmi kí n wẹ ẹ̀ṣẹ̀ mi nù kí n pe orúkọ olúwa nígbà tí mo ti padà sí Jerúsálẹ́mù bí mo ti ń gbàdúrà nínú tẹ́ḿpìlì mo rí ìran kan mo rí Olúwa tí ó ń sọ fún mi pé jáde kúrò ní Jerúsálẹ́mù kíákíá nítorí wọn kò ní gba ẹ̀rí tí ò jẹ́ nípa mi mo dáhùn mo ní Olúwa àwọn gan-an mọ̀ pé èmi ni mo máa ń sọ àwọn tí ó bá gbà ọ́ gbọ́ sẹ́wọ̀n tí mo sì máa ń nà wọ́n láti lé ìpàdé kan dé ìkejì wọ́n mọ̀ pé nígbà tí wọ́n pa Stefanu ẹlẹ́rìí rẹ̀ bí mo ti dúró nìyí tí mò ń kan sára sí àwọn tí ó pa á tí mò ń sọ aṣọ wọn ṣùgbọ́n Olúwa sọ fún mi pé bọ́ sọ́nà nítorí wọ́n rán ọ lọ sí ọ̀nà jíjìn sí ọ̀dọ̀ àwọn tí kì í ṣe Júù. àwọn ènìyàn fetí sí ọ̀rọ̀ rẹ̀ títí gbólóhùn yìí fi jáde nígbà tí wọ́n gbọ́ gbólóhùn yìí wọ́n bẹ̀rẹ̀ sí kígbe pé. ẹ pa irú ẹnikẹ́ rẹ̀ kúrò láyé ó yẹ kí ó wà láàyè. wọ́n bá ń pariwo wọ́n ń fi aṣọ wọn wọ́n sì ń da yẹ̀pẹ̀ sókè ni ọ̀gágun bá pàṣẹ pé kí wọ́n mú Pọ́ọ̀lù wọ àgọ́ ọmọ ogun lọ ó ní kí wọ́n nà á kí wọ́n fi wádìí ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ kí ó lè mọ ìdí tí àwọn ènìyàn ṣe ń pariwo lé e lórí bẹ́ẹ̀ bí wọ́n ti ń dè é mọ́lẹ̀ láti máa nà á bọ́ọ̀lù bíi balógun ọ̀rún tí ó dúró pé. ẹ̀tọ́ wo ni ẹ ní láti na ọmọ ìbílẹ̀ Róòmù láì tí ì dá a lẹ́jọ́. nígbà tí balógun ọ̀rún gbọ́ ó lọ sọ́dọ̀ ọ̀gágun ó bi í pé. kí lẹ fẹ́ ṣe ọmọ ìbílẹ̀ Róòmù ni ọkùnrin yìí o. ni ọ̀gágun bá lọ bí Pọ́ọ̀lù ó ní. wí kí n gbọ́ ọmọ ìbílẹ̀ Róòmù ni ọ́. Paulu, dáhùn pé. bẹ́ẹ̀ ni. ọ̀gágun náà bá dá a lóhùn pé. ọ̀pọ̀lọpọ̀ owó ni mo ná kí n tó di ọmọ ìbílẹ̀ Róòmù. ṣùgbọ́n Pọ́ọ̀lù ní. ní tèmi o wọ́n bí mi bẹ́ẹ̀ ni. lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn tí wọ́n fẹ́ wádìí ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ bá bìlà ẹ̀rù wá bà ọ̀gágun náà nígbà tí ó mọ̀ pé ọmọ ìbílẹ̀ Róòmù ni Pọ́ọ̀lù àti pé òun ti fi ẹ̀wọ̀n dé lọ́jọ́ kejì ọ̀gágun náà tú Pọ́ọ̀lù sílẹ̀ ó fẹ́ mọ òtítọ́ ẹ̀sùn tí àwọn Júù mú wá nípa rẹ̀ ó bá pàṣẹ pé kí àwọn olórí àlùfáà àti gbogbo ìgbìmọ̀ péjọ ó bá mú Pọ́ọ̀lù lọ síwájú wọn